tí a wà yìí tí a wà ní a náà ni a wà yìí àsìkò yìí ọjọ́ àsìkò tí Olúwa bá pàtàkì yẹn gbọ́dọ̀ pàtàkì ayé kò sì gbọ́dọ̀ pàtàkì àsìkò kan àbí àwọn ọjọ́ kọ̀ọ̀kan nínú ẹ̀sìn tí ìbá ṣe pé Olúwa pàtàkì rẹ̀ ẹni tó bá pàtàkì nǹkan kan bóyá ọjọ́ bóyá àsìkò tí olúwa pàtàkì irú ẹni bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ni olúwa bá sọ́nà al-Qur'an kí wa ma'udhu billahi minash shaitan rajim wa man yu'azzim sha'a'ir Allah fa innaha min taqwa al-qulub anábìnrin tí àbí ọba subhanahu wa ta'ala ó ní ẹni tí ó bá máa ń pàtàkì àwọn nǹkan tí olúwa bá bá pè ní àmì irú ẹni yẹn àbírú ṣe sí inú ṣe sí ìbẹ̀rù ọlọ́run ọba ni nínú ẹ̀mí yàn òun ni pé àsìkò yìí inú alukur'an pàtàkì rẹ̀ wà níbẹ̀ olúwa bá ní wal fajr wa layalin olúwa lọ́wọ́ búra pẹ̀lú ìdájí yẹni pé alfajari gbogbo aná láti ma wípé olúwa ọba subhanahu wa ta'ala ó lè búra pẹ̀lú gbogbo tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá àwọn nǹkan tó lọ́wọ́ bá máa fi ń búra bẹ́ẹ̀ ọ̀pọ̀ lóríṣiríṣi olúwa ọba níbòmíì ó búra pẹ̀lú wa olúwani wa shams wa duhaa so mo fi òrùn búra àti ìyálẹ̀ta rẹ̀ ó tó fi òrùn búra wal layli idha yaghsha olóhùn búra pẹ̀lú òru nígbàtí ó bá ṣókùnkùn olúwa búra pẹ̀lú sánmà oní was samai dhatil buruj búra pẹ̀lú sánmà gbogbo tó bá wo lọ́wọ́ bá nínú ẹ̀dá rẹ̀ lillahi an yuqsima bima yasha'u min makhluqatihi olúwa lè fi tó bá wo búra nínú àwọn ẹ̀dá rẹ̀ kò sí tí olúwa bá ò lè fi búra pàtó ṣe pòun ló dáa àmọ́ wa laysa lil insani aw lil khalqi an kò wá lẹ́tọ̀ọ́ fún àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn káwo fi nǹkan ní Allah ìyàfi ọlọ́wọ́ bá nìkan oṣù kódà tí wọ́n bá ń búra pẹ̀lú nǹkan míì ń ta ti náà ni pé ẹbọ ni kí wọ́n búra pẹ̀lú ilẹ̀ tí wọ́n sùn búra pẹ̀lú ẹ̀gbésí ayé mi mo búra pẹ̀lú àwọn baba ńlá wa tí wọ́n ti lọ irú eléyìí ẹbọ ni náà ní ń jẹ́ wọ́n ní pé Ọlọ́hun Ọba subhanahu wa bilfajir wàlàyálin ash ọlọ́run búra pẹ̀lú yíyọ alfajari bákan náà wọ́n tún búra pẹ̀lú layálin ash pẹ̀lú àwọn òru mẹ́wàá kan nínú ọjọ́ ayé bí tafsiri àyà yìí ṣe wá wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhu wa ghayruhu min at-tabi'in bi ikrima bí mujahid bí qatada fẹnu wọn kò ipe layalin ashiri àwọn òru mẹ́wàá tó lọ bá ń wí wọ́n ní òun náà ni ashara al-awwalu fi shahr al-hijja náà ni mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù al yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mufassirun náà ni wọ́n fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ gẹ́gẹ́ bí a ti wá mọ̀ pé mẹ́wàá yìí ẹgbẹ́ mo ìsọ́lẹ̀ kan olúwa bá pàtàkì rẹ̀ náà ló fi fi búra àwọn náà gbọ́dọ̀ pàtàkì rẹ̀ ara ìṣesúnà nàbì sallallahu alaihi wasallam tó fi wá dànù nígbà tí olúwa ló ń pàtàkì àwọn oṣù yìí bákan náà súnà nàbì sallallahu alaihi wasallam ó tún wá ṣàlàyé báwo lè yóò ṣe pàtàkì àwọn ọjọ́ mẹ́wàá ní oṣù yìí àdéhùn Abdullahi ibn Abbas ń bẹ nínú al-Bukhari bákan náà ó ń bẹ nínú àwọn Sunan Abi Dawud ó ń bẹ nínú Tirmidhi àmọ́ àwọn rìwáyà kọ̀ọ̀kan ó ṣàlàyé rẹ̀ yékéyéké bó ṣe wà nínú Sunan Abi Bukhari kò gbé wá ipe oṣù mẹ́wàá pé àwọn ọjọ́ mẹ́wàá nù Dhul Hijja yìí ni àmọ́ rìwáyà títí Sunan Abi Dawud òun ṣàlàyé rẹ̀ yékéyéké Abdullahi ibn Abbas ó ní ma min ayyamin العمل في العمل الصالح فيه أحب العمل الصالح فيه أحب إلى الله من هذه الأيام عبد الله بن عباس ó ní kò sí àwọn ọjọ́ kan ní àwọn ọjọ́ lé ayé tíyàn lè ṣe iṣẹ́ olóore tó ṣe pé iṣẹ́ olóore yìí yóò dùn mọ́ ọlọ́run ọba tí ó tó ti àwọn hadi il ayyam àwọn ọjọ́ ayé yìí tó dùn mọ́ àwọn ọjọ́ ayé yìí tó dùn mọ́lọ́wọ́n bá tó bẹ́ẹ̀ ìyẹn ni pé àwọn ọjọ́ yìí so abdullahi ibn abbas ibn bukhari kò sí yanjú pé kó sọ pé nínú oṣù bilhijja àmọ́ nínú tirimizi ni ó ti wá clear ipe ma min ayyamin al'amalu salihu fihi ahabbu illa allah min ashara dhil hijja wanya ipe kò sí àwọn iṣẹ́ rí tíyàn lè ṣe tó máa ń dùn mọ́lọ́wọ́ ọba tó lè tó ti inú ìgbà oṣù bẹ̀lẹ̀ṣẹ́jà yìí ọwá ń bi àwọn sàhábà wọ́n ní kọ́ọ̀lù àwọn sàhábà bí ànábì pé wọlẹ̀ jihadu fi sabilillah ṣé kéèyàn ó tún jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba gan kéèyàn lọ sí jihad jihadi ìkó àdá kó ogun kó ìbọn gbogbo tó bá fi ń jagun òun ni jihadi tí anabi sallallahu alaihi wasallam ń sọ o kìí ṣe jihadi ìjáde lọ o so kìí ṣe òun jihadi kéèyàn lọ lè jagun sínú ìnà tọlọ́run tuntun fi wá yé wa òun náà ni pé ó ní kéèyàn ó jáde lọ sójú ogun wọn bí anabi anabi ní bẹ́ẹ̀ ni wọlọ jihadi fi sabilillah kéèyàn lọ jihadi gan kò dùnmọ́ lọ́wọ́ ọba tó kíyàn òṣìṣẹ́ rí nínú oṣù tí a wà yìí yẹn ni pé mẹ́wàá ìbẹ̀rẹ̀ yìí anabi wa ni illa rajulun àfi ẹnìkan tó ṣe pé kharaja bimalihi wa nafsihi ó jáde ó mú owó rẹ̀ lọ sójú ogun ó mẹ́mí rẹ̀ lọ walam yarji bihima walam yarji walam tí nǹkan kan kò wá bá darí ẹ̀mí rẹ̀ tán fọ́hùn dúkìá rẹ̀ náà tán sí ọ̀hún irú ẹni yẹn ló lè dùn lọ́hùn ju àwọn àsìkò tí a wà yìí lọ ẹ mú ìṣàlàyé pé àníṣe àlìsúnà wọn kì í pàtàkì ọba pàtàkì wọn èyí sì ṣaláì má pàtàkì nǹkan tí olùwọba bá pàtàkì torí kí wa man yu'azzim sha'a'ira Allahi fa innaha min taqwal qulub kí yìí gbé ntọ́lùwọba gbé tóbi ara túmọ̀ sí pé ẹni yìí olùbẹ̀rù ni kí kò fi àwọn ẹni tí ìsìsúnà nábì sallallahu alaihi wasallam kí ọ máa ṣe mú àwọn nǹkan nǹkan tí ó jẹ́ pé èyí tí ma ń jẹ́ kú yẹn fi ń jẹ́ alùsúnà nánà ní ma ń jẹ́ kú yẹn fi ń jẹ́ alùsúnà kan sọ eléyìí kò ní àtibí súnà ni kí lọ́wọ́ ń jẹ́ alùsúnà fún ni kí n ti súnà náà ni kí wọ́n máa ṣe náà ní jẹ́ kú yẹn jẹ́ alùsúnà jẹ́ máa ṣe ń jẹ́ súnà sallallahu ànábì wá ní iṣẹ́ olóore nínú oṣù yìí ó dùn mọ́ Ọlọ́run ọba gan-an ẹni pé nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ bẹ̀lẹ̀ṣíjà yìí ó dùn mọ́ Olúwa ọba gan-an ó túmọ̀ sí pé nǹkan bá sì ló dùn mọ́ Olúwa ọba ó mú ìpìtẹ́ ni ìyẹn bá tí ìyẹn bá ń ṣe èèyàn náà jẹ́ ẹni tí Olúwa ọba fẹ́ràn gan-an ni kò sí ní táwọn wá ju kí a máa rí ìfẹ́ Olúwa ọba lọ kárí ìyọnu rẹ̀ lọ. àwọn àlè Imam Nawawi rahmatullahi alayhi gbàtọ́ wọ́n ń ṣàlàyé hadithi yìí wọ́n ní gẹ́gẹ́ náà dalẹ̀ máa yàn nínú fatul bari àwọn náà ṣàlàyé wọ́n ní pé al'amalu salih wọ́n ní yadkhul tahtahu yani tadkhul tahtahu as-sadaqa wọ́n ní sàárà wọ̀ ara ṣe olóore ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni was-salah kí ọmọ kí àwọn ẹ̀rùn náà fílà tí a nẹ́sọ̀lọ́sọ́lá wa qira'atu al-Qur'an ó kó sínú kàmákí al-Qur'an ní àsìkò yìí ó bọ́ sínú rẹ̀ ṣùgbọ́n kan náà wọ́n ni wà sadaqa ṣíṣe ìrìsàrà wọ́n ti wá ní kọ́dà wasilatu rahim kọ́dà kí yàn da ẹbí yàn pọ̀ bákan náà wa siyam kí yàn tún gbáwẹ̀ wọ́n gbogbo ẹ̀ pátápátá dakhilatun tahta amal as-salih ó wà ní abẹ́ olóore tí yàn máa ṣe káti wàá tó sọ pé kí yàn wá ní àyà ní àsìkò yìí ẹ̀rí pé tí wọ́n bá jẹ́ tí wọ́n mọ fíkẹ́ hadith gangan pẹ̀lú hadith yìí lásán hadith ibn Abbas yìí èèyàn ní gbọ́dọ̀ máa ń jàn níyàn tẹ́nìkan bá ní a ah, ṣáàdìsì tí mo rí ni ìfẹ́ àlàámẹ́lú sọ́ọ̀lẹ̀hù fi ahabbu ila Allah kò ní ọgbọ́dọ̀ ríyàn lójú débi pé àwẹ́ ọwọ́nú àlàámẹ́lú sọ́ọ̀lẹ̀ kí wọ́n wá ní àmẹ́lú hmm, sọ́ọ̀lẹ̀ tó wáyé pé àwẹ̀ bá ní ànábì ọ̀dà kọ̀rẹ̀ fún wa ni ṣe ọ̀pẹ́ ọkọ̀ ọwọ́ ẹni wípé àṣẹ ah, òtù mọ̀ nǹkan tó ń sọ yìí alàmẹ́lú sọ́ọ̀lì kí ló yíò àwẹ̀ kú mẹ́ ìwọ ló sọ pé ó wà mú ẹ̀rí kan wá tí ó yọ àwẹ̀ kú níbẹ̀ ni ṣùgbà tó bá ti rẹ́rí kìí ṣe pé láàká ìrẹ́ wa fi yọ kí wọn ni àmọ́ ẹyẹ wá wujọ́ àràfá ànábì wa tún ní agbáwẹ̀ òun náà sì mẹ́lá rọ ọjọ́ a máa kán èèyàn ní ẹ̀yìn nígbà míì pẹ̀lú àìmọ̀kan àìmọ̀kan ń sì fi kanra rẹ̀ ní ẹ̀yìn ìgbà tí yàn bá ń lanu sọ́rọ̀ ilé ìlú rédíò pé kò sí àwẹ̀ kankan o kò sí àwẹ̀ kankan inú zèlè ìjà yìí àfijọ́ àràfá nìkan subhanallah bẹ́ẹ̀ mo sọ pé yẹ kí yẹn fíkẹ́ wo hadithi al'amalu ahabu ilallah ó yẹ kí n gún tó yẹn lásán káti wá tó sọ pé hadith anabi sallallahu alaihi wasallam hadith tó wá tó wà gbagada gbagada nínú sunan abi daud sunan abi daud anabi sallallahu alaihi wasallam ó ń ṣàlàyé fún wa níbẹ̀ ipe iṣẹ́ rẹ̀ tí yàn bá ń ipe ẹni hunaida bin khalid ọ̀kanú àwọn tàbíìn ni wọ́n ni sami'tu an imra sami'a an imra'atihi ọgbọ́látọ́ dọ ìyàwó rẹ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ọgbọ́lọ́dọ̀ wọn wọ́n ní ìyàwó òun yẹn sami'a min ahadi min ishda azwaji nabi sallallahu alaihi wasallam olóńgbọ́látọ́ dọ̀ ọ̀kan nínú àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam bí ó ṣe wá nínú súnani àbídà òdìlélẹ́yìí sunan ibn majah òun ló wá ṣàlàyé èyí tí ń ṣe nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tí ìyàwó hunaida gbọ́ ní ọ̀dọ̀ rẹ̀ hunaida ibn khalid tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní umu salama tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ bákan náà umu atiya ìyàwó ń gbọ́ látọ̀dọ̀ wọn wọ́n ní anna nabiyya sallallahu alayhi wa sallama kana yasumu tis'a shahr tis'a zilhijja kana rasul sallallahu alayhi wa sallam <clears throat> yasumu tis'a zilhijja onípa anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ ń gba mẹ́sàn-án mẹ́sàn-án zilhijja onímọ̀ ń gbà tó túmọ̀ sí pé gbígba àwọn àwẹ̀ ní àsìkò yìí fún ẹni tí ọba ní agbára kò sí nǹkan kan tí ó burú ń bákan náà wá ní gbogbo àwọn tó jẹ́ àwọn rìjálù rìjálù hadisi yìí àwọn rìjálù rẹ̀ wọ́n wọ́n mọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn inú àwọn rìjálù ẹ̀nà al-Bukhari náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ní pé gbogbo wọn yányá Sheikh eh, Abdul Muhsin Abbad hafizahullah wa ra'ah wọ́n ṣàlàyé gbogbo wọn ṣe tàkìrìjọ àwọn rìjálù yányá wọ́n jẹ́ kó yé pé gbogbo wọn yányá sìkọ́ọ̀tù ni wọ́n sìkọ́ọ̀tù ni gbogbo wọn yányá sílẹ̀ yìí yóò jẹ́ kí wọ́n mọ̀ pé gbígba àwẹ̀ ní àsìkò yìí kò sí tí ó burú súnà nàbí sallallahu alaihi wasallam iná ni gẹ́gẹ́ bá ti wá mọ̀ pé nínú àwọn iṣẹ́ olóore tí ó wà nínú oṣù yìí òun náà ni pé ẹran iléyá pípa ẹran iléyá pípa ẹran iléyá pípa nǹkan kan bẹ tó ṣe pé ó ní bùkátà sí káàmà nínú àwọn tàyẹni tó ní ṣe pẹ̀lú àtọ́sífìyà tí a bá rí ṣe kùnà Al-Albani rahmatullahi alayhi inú àwọn ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn àti àwọn àwọn muhadarat tí wọn wọ́n sábà máa tẹnumá pípé nahnu bihajatin massa ila at-tasfiyati wat-tarbiya kódà ṣe padà sọ débi pé wọ́n padà kọ tíra kan tí wọ́n pè ní at-tarbiyatu wat-tasfiya تصفية من جانب العقدي وكذلك من جانب تاريخ الإسلامي وما يتعلق بسيرة محمد صلى الله عليه وسلم وكذلك التصفية من جانب يعني سيرة أو تاريخ الأنبياء أو النبي الله وبا إتان أبو دوسي تصفية يعني كي قد يبي يبي يبي يبي káwo yìí tó bá fẹ́ jẹ́ bí ìdọ̀tí tí kò kí ń ṣe ara rẹ̀ àbí tó bá jẹ́ bí irọ́ dandan ni yẹn gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fún àwọn ènìyàn sojúṣe tó bá jẹ́ alìsúnà wal jamaa náà ni eléyìí àtọ́síyẹ́tú wọ́tọ́rọ̀bìyà níbi ìtàn ọdún iléyà tó àkọ́kọ́ ni pé àwọn èèyàn máa sọ ipe anabi ibrahim alayhisalam ipe òun ni ẹni tí àwa mùsùlùmí tá ń jẹ́ ìkọ́ṣe nípa rẹ̀ láti fi ṣe ọdún iléyá níbi àkọ́kọ́ níbi ìtàn yẹn wọ́n ní pé ọgbà júmọ̀ píngbà tí annabi ibrahim alayhi salam tó di pé ó ń wá ọmọ lọ́dọ̀ ọlọ́run ọba gbọ́nà nìkan tó gbajúmọ̀ ni pé kódà ó wá ọmọ ọlọ́dọ̀ ọlọ́run débi pé ó ti lé ní ọmọ ọgọ́rùn-ún ọdún kódà nínú ìtàn ní al-Bidaya wa Nihaya Imam Ibn kafir wọ́n sàlàyé débi pé ó ní Abu Hurairah ó sọ pé anabi Ibrahim ipe ó di ọmọ ọgọ́rùn-ún ọdún náà ni ọlọ́run bá kọ́ fún ní ìdánwò pé lè dábẹ́ kò sí ìdí máa ń gbà wọn ó Ibrahim aleyhisselam ó padà wá jẹ ẹni tí olúwa bá bùn ní ọmọ tí ìtàn bá wá ń wáyé wọ́n mọ̀ wọn sọ pé anabi ibrahim ipò wa kọjú sọ́lọ́run ó wá lérí pé olúwa o olúwa o tó bá bùn mí ní ọmọ ń sì pa ọmọ òun fún ọ ń sì jọ́sìn fún ọ ni eléyìí kò sí ẹ̀rí bó ṣe lè kó ma fún ọ̀rọ̀ yìí ní ìtòlẹ́sẹ̀ ńlẹ̀ anabi ibrahim kò kọjú sọ́lọ́run kó máa fún ọlọ́run ọba ní májẹ̀mú bí tó bá fún un lọ́mọ pé ń pa ọmọ mi fún ọ ẹnu tó wí náà ni pé rabbi abli minas salihin ó yẹ kí Qur'an ó gbé jáde bẹ́ẹ̀ tó bá ṣe pé á ẹwọ inni nazartu lirrahmani sawman walan ukallima al-yawma insiya ẹwọ na ọ̀rọ̀ annabi ọ̀rọ̀ Maryam ìgbà tí wọ́n ń bí lọ́rọ̀ ó ní inni nazartu lirrahmani sawman ni mo lérí àwẹ̀ mo ti lérí pé mo ń gbàwẹ̀ kọ́lá àwẹ̀ tí ń gbà wala ukallima al-yawma insiyan ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ tí wọ́n bá gbé ọ̀rọ̀ yìí jáde so ẹgẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé anábì Ibrahim alayhi salam tó ẹkú bá lérí fọ́lọ́wọ́ bá ni tí màá pa ọmọ yìí á rí nínú nínú al-Qur'an ṣùgbọ́n kan náà á sì rí nínú ìtàn àbí látinú hadith anábì sallallahu alayhi wa sallam tí ó fẹsẹ̀ rinlẹ̀ so ni pé ká gbìyànjú ká máa fi ìtàn yìí ká máa fi kún ọ̀rọ̀ mọ́ ipò wa lérí fọlọ́run anabi ibrahim alayhi salam kò lérí fún olúwa n tó ṣẹlẹ̀ ni pé anabi ibrahim nígbà tí ó di pé ó tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tán ó ní rabbi abli min as ó ní olúwa ò fún mi ní ọmọ olúwa bá sì fún olúwa bashsharnahu bi ghulamin halim àwọn ọlọ́wọ́n wa fún ní àdíá fún adùn nínú bi ghulamin halim pẹ̀lú ọmọ tí ó jẹ́ ọmọ onísùúrù olúwa wá ní walamma balagha ma'ahu sa'ya gbà tó di pé ọmọ yìí ó ti tó ipò pé ìyẹn ó ṣe máa ránṣẹ́ ó sì máa mú jáde qala inni ara fi manami anni adbahtuka fanzur madha tara ó ní mò ń rí pé wọ́n máa mi mo sì ń rí pé mo ń dú ọ pé mo dú ọ fanzur madha tara kí ni wọ́n náà rí sí kí ni wọ́n náà rí sí ọ̀rọ̀ tí mo sọ yìí so ọmọ yẹn ó sì dá lóhùn wípé ya abẹ́tì torí pé kí ni alá àwọn tó bá jẹ́ àwọn anábì ọlọ́wọ́n ọba royal habliya haqqun n àwọn anábì ọlọ́wọ́n ọba tó bá lálàá òdodo lára àwọn alá wọn kìí jẹ́ irọ́ táwọn bá ti lálà wọ́n ti mọ̀ pé a ah, òdodo dénú ntí ọlọ́run bá fẹ́ káwọn ṣe náà ni àwọn gbọ́dọ̀ ṣe yẹn tó báwọn náà gbà tí ó ṣàlàyé fún ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ní pétọ̀ kó yá mú tí lọ́ọ́ bá ń rán ọ kó mú iṣẹ́ tó níbí láti mọ̀ pé anabi Ibrahim ó fi ẹ̀mí ara rẹ̀ ẹ̀mí ìgbà fọ́lọ́wọ́n ọba ó fi kalẹ̀ ó hàn lára nabi Ibrahim so irú ẹni àwọn náà nìsín tí a fẹ́ múra fún léyà tí a ń ṣe kàkàrèrè nínú àwọn afáàmọ́ ṣàlàyé pé nù hikma tí a lè rí mú bẹ́ẹ̀ òun náà ni kí oníkálukú wa náà ká jẹ́ ẹni tí ó jẹ́ ìkọ́sí dáadáa bí anabi Ibrahim bí ó ṣe ṣe sí olówó ọba rẹ̀ so ni pé nínú àwọn ẹ̀kọ́ tí àbí nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan pàtàkì nínú oṣù táwà yìí òun náà ni kí a gbìyànjú fún ẹni tọ́lọ́run bàbá fún ní àǹfààní kó lè pa ẹran iléyá sí ti obìnrin mẹ́rin súnà nẹ́bí sallallahu alaihi wasallam lọ́wà bó sọ wà ní súnà nẹ́bí sallallahu alaihi wasallam yìí kìí ti súnà tó pọn dandan kìí ti súnà tó pọn dandan súnà tó ṣe pé súnà tó mustahabba ni ẹni pé tí kìí ṣe pé tí ó ṣe tó bá ti ṣe tí ó gbẹ̀sẹ̀ torí pé kí ni ó wà nínú àwọn àgbàwà àwọn hadith àbí àwọn àṣà àwọn sọ̀hábà tó ṣe pé wọ́n ń jẹ́ kó yé wa wípé abubakar siddiq radiyallahu anhu kọ́dà umar àwọn sọ̀hábà pé àwọn rí wọn wọ́n máa yọ̀dọ̀ táwọn méjì sì pa ẹran léyá ní ọdún kan tó túmọ̀ sí tó bá jẹ pé dandan bá ni wọ́n pa léyá wọ́n bẹ̀rù àwọn àfà tó ń sọ pé dandan ni pé súnà tó ń wà jíbà ni àwọn gbogbo àwọn ẹ̀rí wọn ẹ̀rí tí kò fẹsẹ̀ múlẹ̀ tó ti ti àwọn tó ní kò kí ń ṣe súnà tó ń wà jíbà ni pé súnà tó mustahaba ni níbí tẹ bá wo ẹlòmíì tó múra kankankankan yẹ́rí pé gbogbo ọ̀nà nítorí kó múra sí kò ní múra sí tẹ́bá wò ní síbi ṣe múra yìí wọ́n wá ní yọ̀bọ̀ fárùngbà àbí kọ́mọ bírùngbà kọ́mọ bírùngbà rẹ̀ ẹ̀sìrì ilé sì ní sunnatun wajiba kò rẹ̀ lẹ̀ tó pàtàkì ọpátì tó tó tí wọ́n ti gbé iléyá sí ó ti lágbára jù kọ́dà ẹlòmíì tí wọ́n pé máa ń pa iléyá tó bá di pé kí náà wá fẹ́ yingin lọ́dún kan ní dàbí ẹni pé bí ẹni pé ayé rẹ̀ fẹ́ bàjẹ́ pẹ̀lú fàṣẹyìn wà ní fún mi lọ́dún yìí báyìí kì á á ká mú apẹran léyá sórí eléyìí náà ni ti ń jẹ́ pé èèyàn gbọ́n tí ọyẹ èèyàn gbọ́ nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba yé tó bẹ́ẹ̀ wá ní kí wá ṣe nǹkan kan ló fà á o al Ibn Arabi ó jẹ́ kó yé wa pé ibn arabi al-maliki tí ṣe ibn arabi o tó ń jẹ́ nakra ibn arabi o ní maarifa lélẹ̀ ibn al-arabi al-maliki rahmatullahi alayhi wọ́n jẹ́ kó yé wa ike gbogbo àwọn àdíìsì lóríṣiríṣi tó wá fún ọ̀rọ̀ iléyá ike bí irun léyá ti bí ẹran ẹran léyá tó bá ti pọ̀ tó náà ládùn tó wọ́n ti pọ̀ tó àbí bí kanjọ kan ọlọ́wà sùn nígbà tó sùn ó wá lálàáwá rí ọ̀rẹ́ rẹ̀ ìgbà tó rí ọ̀rẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ rẹ̀ wá rí ọmọ wa dáadáa ló tó gun ẹsìn yìí ẹṣin náà wà ní wá ju ẹsìn tán ó ga bí ẹṣin tó wá tún rí bí àgbò wọ́n ni òun wà nínú kẹ́ni wọ́n ní kí ládé fi ọ wọ́n ni ẹran tó náà lòun yìí حديث موضوع قال ان بنو يعني كي مطياتكم الى الجنه ذبائحكم حديث يعني حديث موضوع نوني امام ابن عربي نو مش على ليس ليس في فضل الاضحيه ليس في فضل الاضحيه حديث صحيح وانما وردت في الاضحيه العجائب al-ajaib sheikh ni kò sí àdísì kan tó lálàáfíà tá a lè gbẹ́sẹ̀lé níbi ọlá ọdún léyá ike afẹ́ṣe léyá o ike ẹran pípa rèé ẹran tẹ́ pa ní ọlá wá wá lérí rẹ̀ ọláwọn orí àdísì kan tó ní àlàáfíà imam ibn arabiwa ni ó ní wa innama warada fiha aw fil udhiya al-ajaib ó ní àwọn ọ̀rọ̀ ìmọ̀ àwọn ọ̀rọ̀ aṣọ káwọ́ mọ́ rí àwọn èèyàn wọ́n gbé kalẹ̀ wọ́n dá ileya lérí ọ̀rọ̀ iléyá lónà ní dàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwùjọ wa lónìí nítorí ká múra sí àní múra sí kọ́dẹ̀ ẹwọ jímọ̀ yí ẹ̀yìndìlé lọ ó lágbára ju ẹran iléyá pípa lọ torí ẹ̀yìndìlé lọ wájìbà súnnà tún mẹ́rin kí ọ lọ sí so iléyá súnà tó mustahabba kọ́dà àbí Mas'ud al-Ansari radiyallahu anhu òun náà sọ ó ní wa inni la udahi Abu Mas'ud al-Ansari ní pé ìyìn nípa léyá ó ní wa inni la mu'sirun ó ní mo sì lówó lọ́wọ́ àmọ́ ìyìn nípa ọ̀rọ̀ yẹn bẹ nínú Sunan Bayhaqi nítorí bẹ nínú Musannaf Abi Shayba ó ní ìyìn nípa léyá wa inni la mu'sirun ara ti dẹ̀ ní ó ní kí ló fà á makhafatan an yara jirani annahu hatmun alayya ẹ̀rù ń bà mí àwọn ará ilé mi ti fẹ́ àwọn ará àdúgbò àwọn ará ìta ń bá gbé yìí wọ́n ti fẹ́ sọ dídé ń pé dandan ni wọ́n fẹ́ ká mọ̀ pé kìí ṣe dandan so òun ni pé ẹran iléyá pípa sunnatun mustahabba ni ṣùgbọ́n kan náà nínú nǹkan tó tún yẹ ká tún mọ̀ nínú ọ̀rọ̀ iléyá òun ni pé tá a bá ń sọ pé òun àkọ́kọ́ ni rànkọ́mí ẹlẹ́kejì ni màálù ẹlẹ́kẹta ló wá kan àgbò bákan náà gbogbo àwọn ẹran yòókù tó kù tó torí pé kí ni rànkọ́mí ìyẹn mẹ́wàá ni wọ́n láǹfààní àti lè dìmá tí gbogbo ó sì gbalada pé wọ́n paléyà màálù ní tiẹ̀ ìyẹn méje táwọn méjèèjì ó sì gbalada pé wọ́n paléyà àmọ́ àgbò ní tiẹ̀ ìyẹn méjì ò lè dìmá ẹnìkan péré náà ni náà ni ó ní so ibi tí wọ́n ti mọ̀ pé a jẹ́ pé ẹni tó bá pa rànkúmí lòun nìkan nìsín a jẹ́ pé ládàá ẹni tó pa ẹran mẹ́wàá náà ni ó ní ẹni tó bá pa màálù lòun nìkan a jẹ́ pé ládàá ẹni tó pa àgbò méje náà ni ó ní so ibi tí àwọn afa ṣàlàyé pé ẹran àgbò kò lọ́lá tó màálù pẹ́ ni kò sí lọ́lá tó rànkúmí ṣùgbọ́n kan náà nínú nǹkan tí ó tún yẹ ká tún mọ̀ òun náà ni pé ara tí ó jẹ́ ojúṣe wa ní lásìkò yìí òun náà ni pé ní ọjọ́ àrọ́fà ọjọ́ àrọ́fà kí a lọ ká gba àwẹ̀ eléyìí anẹ́sọ̀ sálàmù ṣe wá ní ojú kòkòrò rẹ̀ nínú hadithi ẹ̀nà Abi Qatada mẹ́nu sahih muslim anábì sallallahu alayhi wa sallam ó ní siyamu àrọ́fà ó ní àwẹ̀ ọjọ́ àrọ́fà àṣìtẹ́sì bí i ala Allah olóhùn rẹ̀ pẹ̀lú àwẹ̀ yìí أن يكفر سنة الذي قبله والسنة, والسنة الذي بعدها olóhun náà kàn pé tí wọn bá gbà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ọdún kan míì tuntun ń bọ̀ ọlọ́wọ́n bó tún ló sábà láti fi pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ìyẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ó jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ tí yóò túbá ń bẹ̀ ọlọ́wọ́n bó fi

wọ́n yẹ kẹ́ pariwo rẹ̀ fáwọn èèyàn náà so òun ni pé inú àwọn tó ń jẹ́ ojúṣe wa nínú àsìkò tí a wà yìí náà lẹ́lẹ́yìí bákan náà inú àwọn nǹkan tó tún jẹ́ ojúṣe wa òun náà ni pé ọdún ṣíṣe ọdún ṣíṣe yìí òun náà ká lọ sí eid eid yìí ó ní ẹ̀kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a mọ̀ àmọ́ ọmọ ẹ̀dá mẹ́niyàn yẹn ni wa ma sumiya al-insanu illa lẹ́nìyàn yìí kwa àsọ́mí ènìyàn ní nǹkan kan pé ń jẹ́ ènìyàn ju pé oúnjẹ tí ó ma gbàgbé nǹkan lọ náà ni ọmọ ènìyàn ma gbàgbé nǹkan tó náà ni ọlọ́run náà ni àfi ń jẹ́ èèyàn ara tí ń jẹ́ èèyàn lára wa òun ma gbàgbé ara tí ń jẹ́ èèyàn lára wa òun náà ni ká ma ṣàṣìṣe ká ma ṣàṣìṣe ká ìsàn padà túnra wa ṣe níbi bá ṣe sàmọ́ kí dúró pé àṣìṣe mi tí ni pé ìyẹn tí fẹ́ ya èèyàn nu bẹ́ẹ̀ náà ni kí o ní pé èmi gbàgbé ó bò ló ọgbàgbé kí wọ́n gbàgbé kan rán létí kí wọ́n tún nínú ìníkù mẹ́ náà ni èyàn fẹ́ di ìyànkíyàn kọ́lọ̀kọ́ mọ́ ṣe wá ní ìyànkíyàn na nínú àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọdún òun náà ni kí a lọ sí eid bí ọmọ sọlẹ̀ kan pé eid pàtàkì fún gbogbo ọkùnrin àti obìnrin sunna nabi sallallahu alaihi wasallam ni hadith umu àti yanu bukhari àti muslim ó amara na rasulullah sallallahu alaihi wasallam ó ní anabi pa àwọn aláṣẹ an nisa ipò gbogbo àwọn obìnrin ká kó wàzàwátù kùdúr kódà tí gbogbo àwọn ẹlẹ́hà tó gbọ́ kọjáde ó ní wal hiyyad wan nufasa àtàwọn obìnrin tí wọ́n ń ṣe haid lọ́wọ́ gan káwọn náà jáde kódà àwọn tí wọ́n ń ṣe wọ́n wà nù nífà tó ń ṣe bímọ tí ara wọn ò tí ma káwọn kan lọ sí eid ó ní wà án ya'tazilna al-musalla wà án ya'tazilna al-hiyyad wan nufasa al ó ní àwọn obìnrin tí wọ́n bá ti nírun àwọn kan ní súnmọ́ bíi tí àti ń kírun ni ó mì kí ojúṣe wa òun ká kó gbogbo àwọn obìnrin ká kó wọn lọ sí eid bákan náà tó bá wá lọ sí ẹ̀yìn yìí wọ́n lọ pẹ̀lú ìmúra tó dáa ní ìmúra ti mùsùlùmí ibi kan bẹ́ẹ̀ kí n tó kó mẹ́ẹ̀ irú àwọn oṣù yìí nínú àwọn tí a ń sọ pé àmẹ́lù sọ́ọ̀lẹ̀ ní àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ olóore tí yẹn máa ń ṣe irú àsìkò yìí rẹ̀ kí yẹn ó wò pé áá ipe wọn lásìkò yìí àsìkò tó dáa ni kí yẹn ó ṣe olóore pé ní ọlọ́run ọbọ̀ dùn ó ẹkọ́ ọlọ́run pé lásìkò yìí mo bẹ̀rẹ̀ báyìí nítorí fọwọ́ kan irun gbọ̀nyí mọ́ ó dùn mọ́lọ́run ọba al-amalu salih fihi ahabbu ila Allah àsìkò tó dùn mọ́lọ́run ọba lèèyàn bẹ̀rẹ̀ ọ̀hún ẹlòmí sòkòtò rẹ̀ ó ti yé o ó ti mọ̀ súnà náà lọ́nà ló máa wò bó wa ni sòkòtò wà rí báyìí irú àsìkò yìí kéèyàn wá ṣe kọ́mọ́jì kí sòkòtò rẹ̀ kọ́ <laughs> irú eléyìí ní tí ó dùnmọ́ ọlọ́run ọba jù ni tó lásìkò tó bẹ̀rẹ̀ rẹ̀ ń àsìkò tó dáa ni bẹ́ẹ̀ náà ni àwọn ìwà ẹ̀rí kí mo sọ lẹ́ẹ̀kan pé sílẹ̀tò rahim bákan náà àwọn ìwà tó jẹ́ pé àwọn ìwà rere tí islam pè wá sí sùúrù afárádà kí wọ́n wá pé ah ìmọ̀ ń bínú àmọ́ lásìkò yìí pẹ̀lú ògo ọlọ́run mi náà wá bẹ̀rẹ̀ sùúrù báyìí irú àwọn àsìkò yìí tí wọ́n bá bẹ̀rẹ̀ ó dùn mọ́ ọlọ́run ọba jù ẹlòmíì ní agídí sùkúrò àwọn kòyà lásìkò yìí pẹ̀lú ògo ọlọ́run agídí al'amalu sọ́ọ̀lì ahabbu ila Allah ó dùn mọ́lọ́run lásìkò yìí ń bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tó ṣe pé òun náà ti gbọ́ súnà yé kọ́dà ń ti ń wù débi pé á ọkọlọ́n kan fi ẹ̀há yìí náà nírọ̀rùn jí rọrùn nírú àsìkò yìí tó lásìkò tó dùn mọ́lọ́run ọba nù kí wọ́n kò tí ì máa kalẹ̀ bí ọlọ́run ọba ṣe fẹ́ bá nẹ́sọ̀ lọ sálàmù ṣe fẹ́ irú rẹ̀ kí o bẹ̀rẹ̀ lásìkò yìí pé a àsìkò tó lọ níṣẹ́ rédùn márùn yìí kí n fi lè rí ládá tí ó pọ̀ gbà irú ti ń jẹ́ pé èèyàn ṣe olóore nù tó tí mo ti wá lọ òun ni pé tí obìnrin bá fẹ́ lọ sí ẹ̀ nínú àwọn in tí ìmúra tí Islam fẹ́ nínú ni kóbìnrin kọ́ lọ pẹ̀lú jilbab jilbab ẹni pé aṣọ tí ó ìbòrí tí ó gbogbo ọ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ tí ó gbogbo ọ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ náà ní jẹ́ jilbabu anabi sallallahu alayhi wa sallam níjọ́ tá anabi ń sọ̀rọ̀ fún wa ó ní bí kí obìnrin kan jáde lọ sẹ́yìn gbogbo wọn yán yán àtẹ̀lẹ́ àtẹ̀ntó wa nílé gbogbo wọn kẹ́kọ́ jáde ó mú àti àwọn sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ihdana laysa laha jilbabun ẹni ya yanu yín kọ́ ya kọ́ gbọ́dọ̀ jáde aláìwọ̀ jìlbáàbù so bí ló fi obìnrin ọmọ pé àṣé ìjáde obìnrin aláìníwọ̀ jìlbáàbù kọmọ rí àǹkárá rẹ kọmọ rí gíní rẹ níwọ̀ obìnrin wàláyé èèyàn ń ṣe lọ́wọ́ ni èèyàn ń ṣe ọlọ́wọ́ bá èèyàn ń gba ẹ̀sẹ̀ anábìn tùlùbísùwà ukhtuha min jalabibiha kí ọmọ ya rẹ̀ àbí kọ àbúrò rẹ̀ kan àbẹ́gbọ́n rẹ̀ kan àbọ́rẹ̀ rẹ̀ kan kóyá fún ní jìlbáàbù wọ́ o mí àfi kó lo jilbabu bẹ́ẹ̀ náà sì ni eléyìí ó ṣe dédé ayé al-Qur'an ni tó lùwà ó ní bá ní yẹn ó ní wala yubdina zinatahunna illa ma zahara minha tí wọ́n gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn kankan hàn àfi tó bá hàn fún ara rẹ̀ tí ìṣe páwọn ni wọ́n fi hàn tó ní pé tí èèyàn bá lọ sí Eid inú ẹ̀kọ́ tó wà ní ọdún iléyá wọn náà ni kí wọ́n má jẹun lọ sí Eid kí wọ́n má jẹun lọ sí Eid ní kí wọ́n mú ẹnu yẹn lọ́wọ́ títí tàfi parí eid sílẹ̀yìí ó wà nínú Bukhari títí annabi sallallahu alaihi wasallam idha kana yawmu fitrin kana ya'kulu at-tamra qabla an yani yaruh ila al-masjid aw ila al-musalla nínú annabi sallallahu alaihi wasallam nínú ọdún àwẹ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n lọ annabi kọ́ máa ń jẹ tamuru yóò jẹun kó tó yóò lọ sí eid nínú ọdún àwẹ̀ mọ̀fúnmù kọ́ láfà rẹ̀ kòrìgbà kí a mọ́ ní ọyẹ tó wẹ̀rí wá ipé tó bá fẹ́ lọ sí iléyá kí wá jẹun níta fi ṣàlàyé títí ọdún àwẹ̀ kí bí ṣe máa ń ṣe ní ó tó mọ̀ sí pé títí iléyá yàtọ̀ síbẹ̀ náà ni ẹ wá wúrú ẹni tí wọ́n ń sọ lọ́rọ̀ yìí ṣé ẹni kò síbí ọ̀dẹ́ lẹ́sí àbùsí àbùsí òṣèbò wọ́n ní àbùsí òyòyàn kò lè yòyàn rárá <laughs> ẹnìkan ní jẹ́bẹ̀ wọ́n ní àbùsí òyòyàn àbùsí òyòyàn kọ́dà bí ẹn fàbò sísẹ́sì kò lè yíò láíláí kò lè yíò yàn láàbàdàn ẹ ma wá worú ẹni hun nítorí mọ̀mọ̀ pàbò sí èyí yàn ìgbà tó wá ń sọ̀rọ̀ pé àwọn ẹran tánàbí ní kámọ́ká tó ní kámọ́ fi paléyá ó ní kámọ́ fi àrùrá ẹ̀lbẹ́yìnà àrùrá ó ní kámọ́ fi ẹran tó dájú tójú rẹ̀ dá tẹ̀pin tí ń jẹ́ dá tẹ ojú dá ni pé ó máa ń wó bà náà bí àwọn ọ̀yọ́ ìwọ òun náà lọ wá ń sọ pé ọdá o láti dí a ti máa gbọ́ yé pé ẹran tó bá fọ́ lójú àfọ́rùn ìpaléyá múlà náà sọ pé ẹran tó bá fọ́ lójú àfọ́rùn ìpaléyá ṣẹ́rí mọ̀fúùmù tó lóhun èlò iná lọ́wọ́ lòun náà lẹ́bìnrin pé àbòsí èyí yóò yàn kò yóò yàn láíláí ìpẹ́ mẹ́rin wá àwọn náà mẹ́rin ẹran tó bá fọ́ lójú ó tó wá ní àrìjá ẹran tó bá mú kún tí ekùn rẹ̀ wọ́ albayyinu arọjùha tí

ní àwọn àsáàrù tó lálàáfíà tó yẹn ni pé àwọn àdísò jẹ́ àdísì mawquf tó pé sọ̀hábà ló sọ so irú eléyìí wá ní àwọn yàní tó wọ́n ní ibn umar kana la ya'kul fi yawmi habha hatta yarji'a tí pé kèé jẹun lọ sí eid tó bá jẹ́ ọdún léyà tí tí ó fi darí yóò ní ẹ mawquf ibn mas'ud ní ibn umar ní yíò a nílò ẹ wo ìláyà tí ẹ̀sìn a nílò ìláyà tí ẹ̀sìn ṣe rí gbogbo àwọn ọ̀nà tí ṣe ìtọ́nù ọlọ́nkọmọ́ṣà làwà níbi èṣù tẹ́tẹ́ bá jòkó ń gbà mí tí wọ́n bá ń wo ìlànà arákùnrin yìí ìyẹn ní jábàtá yọ́n wọ́n wọ́n pé àbà tí a èṣù súnmọ́kùnrin yìí gidi gafa wàlá iṣẹ́ tí wọ́n bá lè ka yẹni tíra Imam Ibn Qayyim yìí talbisu Iblis talbisu Iblis tí wọ́n bá ń wo bí èṣù ṣe ń sọ àwọn ẹnì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nù bí èṣù ṣe ń sọ àwọn ọlọ́jà nù bí èṣù ń sọ àwọn àfáà nù bí èṣù ṣe máa ń sọ àwọn tọ́ba láwọn ń sin lọ́rùn nù bí èṣù ṣe máa ń sọ àwọn ọlọ́lá nù bí èṣù máa ń sọ àwọn olówó nù ọ̀nà tí èṣù máa ń lò fún wọn ni ó wò pé ah, èṣù súnmọ́ arákùnrin yìí gan èṣù súnmọ́ arákùnrin yìí tábà wípé àníṣe kó tó lọ sí eid so n tó fi ṣàlàyé àwẹ̀ òun tí ò kílé yàbọ̀ tá a sì mọ̀ pé ọdún méjì náà la ní ó túmọ̀ sí pé ìṣesí rẹ̀ ní ọdún iléyá ó yàtọ̀ àwa tó rí ọ̀rọ̀ àwọn sàhábà tó tó wá ṣàlàyé pé sàhábà yìí o kìí jẹun lọ tí ó fi darí sẹ́ni pé tí wọ́n bá ní náà níṣẹ́ rí àwọn oríṣiríṣi àkídà náà ni máa ń bẹ lórí ẹni tó bá fẹ́ ṣe dédá tí wọ́n ti fẹ́ tó ìlànà àwọn alùsùnà ìlànà sàlàfíyà tí ó kù fún tọ̀hún onímọ̀gbà tó mọ̀rọ̀ lè rí sínú àwọn àkídà abú lóríṣìíríṣìíríṣìíríṣìí ṣẹnú àkídà àwọn ṣíà wọn ni tahkiru sahaba kí o fojú yẹ àwọn sahaba wà á dẹmu tabjili hin kí wọn gba àwọn sahaba tóbi kí sahaba máa pàtàkì lójú yàn wallahi mẹ́nu àkídà ọkùnrin takfiri ẹlòmílẹ̀ wọn pé àsìkò tó pàtàkì àwọn sahaba ń sàwọn àlàyé nìsíntẹ́rì ẹ máa wo irú Titi jíjẹun lọ́ta wí àní Ibn Umar ìmọ̀ mú ẹnu lọ́wọ́ kó tó lọ sí ẹ̀yìndì yíò kìí tèmi so ìwọ wá mú ẹ̀rí kan wá látọ̀dọ̀ rẹ tó rí nínú àwọn sọ̀hábà òun náà tí ó jẹ́ the same sọ̀hábà náà ipé òun máa ń jẹun lọ ẹ̀yìndì adíá sẹ́kùn ìgbà tó bá mú wá nìsìn á ní á ọ̀rọ̀ yìí fi اختلاف بين أصحاب النبي صلى الله عليه وسلم ààrí ṣùgbákan náà irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ má padà débẹ̀ náà nípa ìrun kíkí nípa ọ̀rọ̀ títí ẹ̀yìndì náà ṣẹ́ni tàbí ń ṣàlàyé léyìí o ní pé ẹlòmíì atal'an atal'an kò tí mọ̀ pé wallahi hadha rajul laysa min ahli sunnah tọkùnrin yóò kí ń ṣe ahli sunnah kò tí yẹ́lù mí náà kí wallahi alazim eléyìí sálùsúnnà kí sálùsúnnà bóòlù ṣe kẹjá alùsúnnà kọ́lá tẹ́ bá ń wo àwọn ẹlòmí ìgbẹ́tẹ́ ni ah, ẹgbẹ́ burúkú lélẹ̀ ah, ẹgbẹ́ burúkú lélẹ̀ ẹgbẹ́ kí lélẹ̀ ẹgbẹ́ in tí wọ́n ń tán ṣe ní bídá kò tó ń tẹ́lẹ̀ yìí ṣe tó pé ń tọ́ dálẹ̀ ní bídá ara rẹ̀ mustaqillan wallahi zada ala 15 ó lé ní 15 ní àwọn kan tó pé mọ̀ pé ah, ṣílẹ̀ yìí ìbólú tí wá rẹ̀lẹ̀ yìí eléyìí wá ń kọ́ ọ̀gá ah, ah, so òun ni pé Ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ pé ká lọ sí Eid lára àwọn ẹ̀kọ́ Eid nílé abitúmọ̀ bá lọ́nà pé yẹn gbọ́dọ̀ jẹun kó tó lọ sí kọ̀ọ̀kan máa lọ́dún léyà lọ́dún àwẹ̀ kọ́ jẹun ọdún léyà kéèyàn mú ẹnu lọ́wọ́ tó bá kan lára ẹ̀kọ́ eid òun náà ni kéèyàn wẹ̀ lọ sí eid tó òun náà pè ní ghusl eidain tó ní sunna nabi sallallahu alaihi wasallam ni lára ẹ̀kọ́ eid òun náà ni tíyẹn bá ní aṣọ tó tuntun kéèyàn wọ̀ bẹ́ẹ̀ òní tuntun kéèyàn wọ̀ èyí tí wọ́n bá máa ń tiyan dáadáa tó kí so bákan náà kí wọ́n máa ṣe àtikáàrù ní àwọn ọjọ́ yìí allahu akbar allahu akbar kódà àtikáàrù yẹn wọ́n lè pé ibn umar radiyallahu anhu ìtì máa ń bẹ̀rẹ̀ ní tóun bá ti wọ̀ ní ọjọ́ àràfà náà ní ti bẹ̀rẹ̀ ní ti máa ṣe so tí a bá ń ṣe wà ní súnà bẹ́ẹ̀ náà wal tukabbiru allaha ala lọ́wọ́ bá tóbi ní àwọn àsìkò ẹni pé ẹmọ dárúkọ lọ́wọ́ bá ní àwọn ọjọ́ yìí tí wọ́n náà ni pé kí a mọ̀ ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd láàrin ẹ̀kọ́ ìdí ni tí yóò ṣe fá tí ó fi dé ìdí tí ìmámù fi dé tí ìmámù bá ti yóò sì máa bá nìṣó á máa bá nìṣó títí ó fi di ní ọjọ́ kẹrin ọdún ṣíṣe yìí wá nì kìí ṣe pé bóyá lẹ́yìn irun tó bá ti kọ́ kírun tán sálámù aláìkùm Allahu akbar Allahu akbar kìí ṣe yẹn àsìkò tí yẹn bá rí ààyè tí yẹn bá ti ráàyè tí ó wà lẹ́sbì tó sì kankan tí yẹn máa ṣe àwọn àzùkárù yìí àwọn pé lẹ́yìn irun tó bá ti kírun tán lè yẹn máa ṣe eléyìí kò ní ẹ̀rí látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam kò sì lẹ́rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà náà kọ́dà àwọn bá débi pé Abu Hurairah àti ibn Umar radiyallahu anhu wọ́n máa ṣe kọ́dà hatta fi su láàrin ọjà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní wọ́n máa ṣe takbira yẹn láàrin ọjà láti káwọn èèyàn mọ̀ pé nítorí kí a máa ṣe lélẹ́yìí bákan náà èyí sì ní jama kẹjí kí títà ti mà òun náà lámáwó òun náà lọ́wọ́ anúsùn ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé takbira ìdì takbira méje ni lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì takbira márùn-ún náà ni wallahi alazim tí wọ́n bá ń ka àwọn tíra àwọn àkírí àwọn àfẹ́sìn tí wọ́n bá ń rí pé wọ́n mọ̀ ń tẹnu mọ́ kinní kan ní mọ̀ pé sí kinní ìtún nídìí ni ṣẹ́rí tí wọ́n bá wá ń rí ti ń jọrú àwọn nǹkan bẹ̀rẹ̀ ah, tí wọ́n mọ̀ ti láká pé àṣetí mọ̀ ń fà nìí ẹmọ wo àwọn àfáà súnnà tó bá ń ṣàlàyé alkùrán wọ́n ni alkùrán kalamullah almunazzal ala muhammadin wọ́n ni almabdu'u bi surati al-fatiha almakhtum bi surati an-nas wọ́n ni wa laysa bi makhluqin sí allahu akbar yóò wá pé kí tún ní eléyìí wá débẹ̀ bẹ́ẹ̀ tí láwọn ìgbà kan bẹ tó ṣe pé kò sí wa laysa bi makhluq ní efi kún àwọn ìgbà tí kí tún ẹ̀kọ́ kùrán bẹ̀rẹ̀ so làwọn afáà súnnà wà pé ah

wọ́n ni sheikh amru abdulmunim salim mina katira yìí wọ́n ni ẹ̀yẹ tíra tahdithu ma faka tahdith ṣe ẹ̀rí tẹ́bá ti wo tíra wọn gan wallahi azim tó bá mọ kéwú yóò ti mọ̀ pé ọ̀tọ̀ ní tí bàbá yìí ń gbà lérò ọ̀tọ̀ ní tẹ́yìn ń lo kíní yìí fún ma fata tahdif inti o ní hadisi inti o ladi to dodo annabi òun wá fẹ́ ṣàlàyé bá lo lò bí ṣe ń jẹ́ lílò nínú ẹ̀sìn nto ń gbé funu fa ìgbà tí bàbá yo ra mu boda wa òun bá ra mu ni to ṣe ti rí báyìí gbogbo àwọn hadisi yìí doif ni wọ́n tó bá ti rí báyẹn a nílò Sheikh Amr ó kó àwọn hadisi mẹ́jọ wá mẹ́jọ nínú tíra yìí iradatul ilmiya náà kò tí náà ni tahdis ma fata dadis iradatul ilmiya ó kọ́ àwọn àdísì mẹ́jọ wa àdísì Abu Hurairah wà ń bẹ àdísì Aisha wà ń bẹ ó wá ní àdísì Ibn Umar wà ń bẹ ó wá sí takhriju wọn kí bàbá Albani kọ́dà bàbá Albani nù Irwaul Galil bàbá Albani sọ ha àwọn àdísì yìí so wọn wá ní àwọn rijalu kan mẹ́bẹ̀ tó ń jẹ́ da'if làwọn rìjálù yìí wọ́n torí náà dọ̀yí fún gbogbo àwọn hadith yẹn nígbẹ̀yìn tàkìríjù yẹn ni pé lẹ́gbẹ̀yìn àwọn hadith tó ṣẹlẹ̀ lérí rẹ̀ ń ó wá mú hadith mawquf wá ike wa hunaka mawquf ala abi hurayrata radiyallahu anhu wa huwa sahih wahtajja bihi fi isbati taqdirat al-'idayn ó ní asáàrù ibn ọmọ asáàrù àbúrẹ́rà yìí ọlọ́lá láàfíà dáadáa ipé náà sì lè rí fún tẹ̀kẹ̀bẹ̀rọ méjèèjì ní àyídì méjì àkọ́kọ́ márùn gbẹ̀yìn ó wá kó àdísì yẹn wá àdísì yẹn mẹ́nu mọ́wà tọ́ yẹni pé asáàrù àbúrẹ́rà yẹn tí ta'adub tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n sì ní ihtiram fáwọn sàhábà tí tí kò yẹ kí wọ́n mọ̀ pé Abu Hurairah radiyallahu anhu sahabiyul jalil alladhi da'a rasul sallallahu alaihi wasallam bi yani bil hifz bi hifz dhunna tí pàwọn yẹn máa ń pè ní wíyá ah, pọ́n gangan ni àpò àpò àdìsí eh, inú àwọn tó lọ́n fi sọ àlùmọ̀ àdìsí àlùmọ̀ yìí ń bẹnu wọn wọn lánàá sọ̀rọ̀ sọ́lá ń sàdúrà fún un débi pé gbàtà náà fi sàdúrà wọn àti fẹ́tà náà fi sàdúrà yẹn fún un ànábì ní kò ń tẹ aṣọ ànábì tẹ aṣọ báyìí wọn ni kò ń kaṣọ yẹn mọ́ra nígbà tó ti ká ó ní láti jọun gbóhùn tó ń bá gbóhùn yẹn gbàgbé olóhun ìgbàgbé gbogbo kò sí tóhun lè gbọ́ so Abu yìí ma abajalatihi ma karamatihi wa makanatihi bayna ashabi nabi sallallahu alaihi wasallam òun yóò wá dé níjọ bá nàbí èsè kìí ní kìí fún yín náà wọ́n sọ mọ́nájì rẹ̀ ní ewu gan dáwà súnà ò lè rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ dáwà yìí rárá abúlọ́rọ̀ wa jáde yóò ní lónìí tí ń kẹ ìdì fún yín anábì ekí bẹ́ o àmọ́ ìwà kí fún yín bẹ́ẹ̀ ìwà ti tẹ̀kìbíra méje fún yín láàkọ́kọ́ tó bá tó dẹ́lẹ̀ kejì ìwà tó tẹ̀kìbíra márùn fún yín gbogbo yín kẹsì dákẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ bó ṣe rí gaganu torí àdís tó wà sahih mawquf tó wà sahih ni ipé Abu Huraira ó kírun fáwọn èèyàn wa kabbara fil ula sab'a takbirat ma'a takbirat al-ihram ó kábára méje lẹ́yìn ìgbà tó takbirat al-ihram tán lẹ́lẹ́kejì ó sì takbira márùn so ó wá ké suratul a'la ó sì so sí òun náà wà mọ́mọ́ ni ولا سيما والناس يدعونه يدعونه يعني وهو يدعي بأنه محدث إنتوا عارفين كل هذا محدث له كده بقى محدث تبقى جا محدث له دو ويكون يوم كوي هناك موقوف يعني يعني يأخذ حكم الرفع أو موقوف كما تشوفه مرفوع حكمنا من قوى ipe taba tàbá ti ha báyà mọ̀ pé a ah, ànábì ló ṣe léyìí mọ́wùlẹ̀ dákọ pé sọ́ábà máa irú kíní ọdá mọ́ ọkùnrin kan jọ́kọta lọ lébá ṣe àní bàbá hùn bàbá yẹn bẹ lọ́nà òkèkẹ́yìn ìtàmẹ́rin lọ òpùrọ́ ní òpùrọ́ oní wá ń sọ fún wá ń sọ tí ń sọ̀rọ̀ wá yìí kébí jíbì lúlù tí wá bá nẹ́bí ní tí a bá lò gáàrù ìrà níbo lòun wà ń jọun yẹ́ mọ̀ kàkà ọmọdé báyìí mo ní yéè ṣe àpé lóòtọ́ sí níbo láìṣà wà ń jọun lóòtọ́ ní ẹ̀bí ó ti yé kò tó ní sójójú rẹ ní ní òtójú rẹ ń bẹ́nu Buhari àdínú bẹnu buhari so n bá tí wọ́n fẹ́ tọrọ mú ní ah mú ní bàbá ah ó sì dùn mí ìmọ̀ ti jàmbá fún yín díẹ̀ ni mú ní bó mú ní ah! wọ́n ń pe àwọn àdísì kan ní mọ̀kúf àmúyí ti ní hukumu rọ́fù ẹ̀rí pé rẹ̀ ní ìdàmú jàbátá ìnàbà tẹ́lẹ̀ pé kò fẹ́ yàtọ̀ ó ń sọ pé àà tẹ́mà ní kí ń tó wà láàrọ̀ yìí ṣe pé wọ́rọ̀ pé bọ́yá èèyàn fi ń bàjẹ́ kí sọ̀rọ̀ ẹ̀rin wọ́n láì bẹ̀sìn ọlọ́run bàjẹ́ tó lágbára ni ti bá ìsìn ọlọ́run bàjẹ́ ni kó mọ ní pé Abu Huraira òun ló sì yíhùn àálè ló náà àálè ló Abu Huraira ló ṣe náà ah, kí o túnmọ̀ lọ lè sọ ní kí o túnmọ̀ lọ sọ ń bí rẹ́díò ṣe mọ̀ táwọn yẹn bá ti wá ń fà yẹn tó mọ̀ fi ní ṣètọ́ ní dààmú yàn wọ́n láì táwọn bá ń fà ọ́ tó bá ń sọ pé nǹkan báyìí kúrò ti pọ́ta rẹ̀ bá ní wàláì bú ṣọ̀tá àyàn ni àá èyí ó lè tẹ́ nípa àwọn tó sì rọrọ̀ yìí wàláì bí a sàwọn ẹ̀mí bá lò yóò ní tàbá ń já bí kárùrù ká má sọ̀kọ́ jọta dìó àdúó tó bá pòdò ẹ̀yà kò ní àdúó ìyà ló pa ń lóòótọ́ tó ti yẹ báwọn ó ti fún àǹjà tíwájú àǹjà tẹ́yìn àmọ́ òdò ọ̀yà tó pa òun ó sọ pé òdò ọ̀yà ló pa lóòtọ́ pé a ọ̀yà gidi ọ̀yà láńlá lọ pa yìí àwọn kan ní ọ̀yà kọpa ah, tí wa idha qultum fa'dilu tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ ẹ gbìyànjú kẹsùn tó gbàdọ́gbà ń bẹ̀ pẹ́ kó ti ẹ̀wó pé ah, á sábùrẹ́rà ní ọ̀wà fi lákàyàrá rẹ̀

ó sì rí pọ́lá láàáfíà ó yẹ kó ti mọ̀ pé nítorí lọ́dọ̀ ànẹ́bìnù pé nítorí lọ́dọ̀ ànẹ́bìnù ẹwọ àwọn sọ̀hábà níjọ́ tí Marwan níjọ́ tó gbé mímbàrí lásán jáde mímbàrí lásán pé pé tó ń bá kan sọ̀rọ̀ kan tí ó ń bá kírun tán káwọn yóò fi lè rí mi tí ń bá ń sọ̀rọ̀ fóònù mi fi lè dọ́dọ̀ àwọn èèyàn ẹbá ń gbé mímọ̀ rí àdẹ́wà yìí wọ́n ni àà àwọn èèyàn sọ̀rọ̀ pé lámúyẹ́kùnrin yóò kọ̀rọ̀ jù mú gbé mímọ̀ rí jáde ẹni ẹ̀fí mílẹ̀ sọ fún un ẹ wojọ́ ti dùkán náà báyìí ó gun àwọn ìdùkánù tó gaun ní mọ́sálásí pẹ́sẹ́kìrùn sọ́bà wọn ti fà òun láti rọra pàtẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ so ìgbà tó wá kírun tán lọ́wọ́ ní wàhálà mo ti gbàgbé pàdánù ní káwọn máa kírun alẹ́ dùkán nahana rasulullah sallam an nusalli fi makani àìlè ó ní mo ti gbàgbé bó ti fà ní mọ̀kàn rántí so sírù wọn náà wàá rí <laughs> wọ́n wàá rí Abu Hurairah radiyallahu anhu yóò wàá káwọ́ sókè Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ẹni mọ́gbọ́ subhanallah gbogbo tó wá dákẹ́ ah ṣẹ́rí pé kọ̀dí àwọn ọ̀rọ̀ tó lè tí ó lágbára ní fa ọ̀rọ̀ tó lágbára ní so ìláyà ni tẹba bí pé ọdá gbogbo ni wọ́n ti wá rẹ̀ yọ̀ kan tó ń ṣe yìí wọ́n ah! ni adápadà ah dápadà sí kíni níbo kọ́ ìdà òta ló gbé kalẹ̀ bí a dá padà níbo ló ti rí àbí tó bá tẹ̀fẹ́ tó tẹ́wa lọ́rùn mú àfẹ́ẹ̀sì kan wá tó bá fẹ́ tẹ́wa lọ́rùn mú sọ̀hábà kan wá ah, wá jáde lọ́tọ́ ti kírùn fáwọn èèyàn ọ̀kan a a ah, ní yàní wàláyé ẹ̀tọ́ tẹ́bù gbẹ́sẹ̀ gbogbo àti ẹ̀bá ti ń rí ọ̀rọ̀ àwọn àfáà súnà yóò tàtù máa rí àkíkọ̀ tó mọ̀ rí pé òdúdú òdúdú náà wọ́n sàmà ń jẹ́ àwọn àfáà súnà máa ń sọ pé ẹni tó bá jẹ́ onísúnà yẹ̀sẹ̀dìl súnmà yà ìtẹ́kì ẹ̀rí ọkọ̀ wá náà rí ẹ̀rí yóò ti kọ́ take stand yóò ẹ̀sọ́ ma wá wẹ́rí káàkiri ó ma wọ́n àfà tí ó ma parọ́ mọ́kí wọ́n a ní Sheikh Usaimin ẹnìkan bá mi lára wọn náà ni o ó sì gbé sí àdídí gẹ̀rẹ̀gbà Sheikh Usaimin náà rẹ̀ o Sheikh Usaimin ní pé wa man fa'ala takbiratan takbirata al-ihram wọ́n ni fa innahu wajib wọ́n ni wala mo ní bàbá ní ẹni tó bá takbiratul ihram níbi eid wọ́n ní kò sí láì fi mẹ́ ọya kásíwájú wọ́n ní wà inna takbiratu ukhra wọ́n láà takbira yókù súnà ní súnà ni ọya kí ni dáyọ kí o fi súnà lẹ́mí so sẹ́mà wọ́n sàmà wá wẹ́ ẹ̀rí àdàmàjì so kọ́lọ̀kọ́mọ́ṣà sànú fún wa so òun ni pé nípa ṣíṣe takbira ní eid wallahi bídíà tó lágbára òun náà ni kí ọmọ ṣe takbira yọkan ìdádakúdá lẹ́nu ẹ̀sìn ni ìdádakúdá lẹ́nu ẹ̀sìn tó wá pé bí tí ẹ̀sìn tó bá ti páwọn ìjọba máa mójútọ́rọ̀ ẹ̀sìn ni wallahi ọ̀yẹ̀kan so kọ́lọ́kọ́ mọ́ṣá tàánú fún wa so bákan náà inú àwọn nǹkan tó tún yẹ ká tún yán òun náà ni ọ̀rọ̀ pípa ẹran iléyá bí so kíyàn pa kíyàn kọ ojú ẹran iléyá sí gaba inú àwọn àdáàbù ni àdáàbù tó bá ń pè nǹkan ní àdáàbù yẹn ni pé àwọn nǹkan tó ṣe pé ó wá nínú nǹkan tá pé á ah, ẹni yìí ó ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀wọ̀n lápẹjù ní kí wọ́n fẹ́ ka Qur'an kìí ṣe pé dandan ní kí wọ́n kọjú sí kíblà àmọ́nú àwọn àdáàbù qira'ati al-Qur'an òun ni kí wọ́n kọjú sí kíblà so bákan náà kí wọ́n wá fẹ́ pa ẹran iléyá inú àwọn àdáàbù ní bóòlù yóò ṣe máa fi àdáàbù lẹ̀ kí wọ́n ní ìnídì kí ni kọfẹ́ kọfẹ́ kọfẹ́ kọfẹ́ fọwọ́ àmọ́ kí wọ́n fọwọ́ dí un inú àdábù ni so anábì ní kíyàn ó dí bí wọ́n bá ṣe lágbára ma ni kò ní kíkò fi ọwọ́ bò so bọ́ tó wáyé rẹ̀ lórí bò inú àdábù kò sí tó burú mẹ́ bẹ́ẹ̀ náà ni kọ́ wá ṣe pé èèyàn kí wọ́n kọjú rẹ̀ sí eid àti qibla kò sí tó burú tó ní wal ka'batu wọ́n àmúwàtàn àdíṣò sí lálàáfíà ni kí ẹ tó wá rí àdáwò bọ́ ọkùnrin débi pé ah wallahi lazim èsú ní pẹ̀lú ọkùnrin wọn kò sí àdíṣì hassan lọ́dọ̀ rẹ̀ yóò yàtọ̀ afà nípa ti rí pé kọ bá òun tó ń kí náà pè ní àdíṣì hassan tí wọ́n náà ní tó ẹ̀pẹ́ nú àwọn rìjálù rẹ̀ gbogbo yanyan awárẹ́ nìkan tó ṣe pé yẹni khafifu dhabt خفيف ضبط أبي كان سيء الضبط كان سيء الضبط أبي سيء الحفظ ẹn tó ṣe pé mẹ́mọ́rì rẹ̀ ìhá nǹkan nínú àwọn rijal wọn wà tán lágbára tán lágbára ìwà rẹ̀ nìkan tó ṣe pé sẹ́yìn ìfṣì ni àdíjì ẹ̀yọ́ náà zálà wọn hasan ni àdíjì hasan ni àníkà gbé tí ó gbé tíra kan bá mi inú wọn bàjẹ́ pé ṣé ẹ̀yìn yìí nìkan ìsìnlẹ̀ tó ipò ọ̀tọ̀ ní tó wà nù tíra wàláhì ó ti gbé fún pé ma fi sẹ̀rí kàkiri níbi hadisi amin amin amin tíra kan wá bẹ tí sheik amuru ṣe tàkìríjù rẹ̀ ẹnìkan gbé wá bá mi ó ti fọ́tọ̀kọ́pì rẹ̀ wá fàlà sí ilà ayé náà ni <laughs> amuru wá ń sọ fulan ó ní sẹ́yẹ olùṣèlú ó ní yóò oní ọkọ̀ hassan oní àdísì yìí oní hassan ó wá ní lè ajílì fulan ó wá dákọ̀ rẹ̀ ó wá ní náwó tẹ́yẹ olùhif wá ní tọ́ hassan ní oní mo ní orí nǹkan sọ ni oní àdísì hassan oní ẹwúdé bíbẹ̀ oní ẹni mo ní tẹ́yẹ olùhif sí tó fi hassan rẹ̀ nánu oní wọn ní kò lè yá nígbà tí yá nǹkan dáadáa àdísì ìgbà tí wọn gbọ́n kọ́ra gbọ́n rédíò lọ́dọ̀ rẹ̀ náà pé abájọ́ Ah, ó ṣe o ṣe tíra ti ẹ ó wá ṣe jáde táyé mọ́mọ̀ sọ wọn lẹ́nu in tó wà nù tíra gbé àwọn èèyàn a ah, ẹ̀rí wọ́n ní hassan ladisi hassan ladisi ni a sẹ́yìn olífisù kan wà ní hassan rẹ̀ náà nù ní àwọn tó ah, ah ń gbé tíra fáwọn káàkiri fún sítánì ń tẹ̀lé káàkiri gan sítánì ń ṣeré nù láákàyè rẹ̀ gidi gan sítánì súnmọ́ kọ́mọkọ́mọ́ sábà wá lé èṣù jìnà ó lè jìnà sáwà náà tòun ni pé nípa pípa ẹran iṣẹ́ rí tí yẹn bá fẹ́ ṣe nǹkan wàláhí náà sọ pé àbùsí kìí yóò yàn ìgbà tó wá ń ka tíra Sheikh bin Baz tí Sheikh ń sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́bọ kí n tẹ́lẹ́bọ bá dú àlè jẹ́ kí n tẹ́lẹ̀ bọ́ bá dú a lè jẹ́ ṣe mọ̀ pé àwọn oníbídíà ni wọ́n bẹ́ẹ̀ tẹ̀dájọ́ lérí wọn nìsìn in tó dájú kó wá lọ lè wá ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n sọ nípa nǹkan dúdú oníbídíà àbí ṣe pé tó fi kọ̀mpútù ara dánú pé tán wíre o ipò oníbídíà o èyí jẹ tó bá dú Sheikh Uthaymeen rahmatullahi alayhi gbà tí wọ́n ń ṣàlàyé nípa ẹran dúdú wọ́n ní wọ́n ka ṣùrútù ẹni almutaalliqa bi zakatil adhiya àbí ah, adhiya bí wọ́n ti máa ń du ẹran léyà wọ́n wá ní inú mọ́jẹ̀mú wọ́n ní kó ṣe pé ẹni tó du ẹran an yakuna mimma yumkinu minhu qaddu tazkiya ẹni tó ṣe pé ó lè máa sọ pé a ah, kò fẹ́ du nǹkan bí máa ná an yakuna mumayyiz kẹ́niyàn jẹ́ tó ti dán tó ti nílàkàyè náà ni wọ́n yóò du ẹran lálẹ́ jẹ́ ẹni kẹta ẹni kejì wọ́n ni an yakuna almuzaki musliman musulmi kó du aw kitabiyan àbí christian ó lè du ẹran wọ́n ni fal muslim musulmi faya hillu mẹ́zẹ̀káù ní tó bá du ọjẹ́ kí ọjẹ́ wà yí ń ká ní fásitì kọ́lá kọ́ bá jẹ́ pò ẹni tó ń jẹ́ pò òun náà lẹ́nu tó ṣe pé ó yá máa ń ṣe zìnà àbí máa ń jalè àbí máa ń parọ́ àbí máa tí ma ń ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan kò bí tó bá dú ẹran fúnfún ní àmọ́jẹ́ ṣe kò wá ní áwò mú tẹ́dì àìn àbójó ń bídíà bídíà àìkín gẹ́rí mùkàfíra bídíà tí ẹ bá ṣe kèfèrí ó yẹ kó gbé débẹ̀ ní irú fátúwá tó yẹ kọ́ lọ lè wá fún wa lélẹ́yìn tó fi kọ̀nsíìsì kété pé ọ̀rọ̀ ẹlẹ́bọ lọ́mọ àwọn gbé ọ̀rọ̀ ẹlẹ́bọ lé oníbídíà lérí tẹ́rípá ti bá ọkùnrin yìí léyìí tí ó ṣe díẹ̀ sheikh wa ni wa qala al-imam ahmad imam ahmad ni la a'lamu ahadan qala bi khilafihi imam ahmad ni mi ò rẹ́ni kan tó sọ tó takú eléyìí rí illa an yakuna sa'ibu bid'a afon bid'a nani afon bid'a ni ó sọ pé a ah, ibi gbogbo ẹran tó ń jà látọ̀ ẹgbọ́dọ̀ jẹ́ ọ́n tàlàyé rẹ̀ ni kébídíà tó bá sọ̀rọ̀ di ah,

àwọn fáìsì máa ń sọ wọ́n ní pé kódà tí wọ́n bá wọ ìlú tó wá jẹ́ pẹ̀lú mùsùlùmí ni nǹkan tó ń jẹ́ ń bẹ̀ máa jẹ́ àti ẹran àti gbogbo ẹ̀ máa jẹ́ kódà ò nídìí kọ́mọ wádìí tí ẹ̀dàkùn ṣe ẹ̀ẹ́sán gbé ẹ̀ràn yìí dáadáa kí lọ́kàn àmọ́ àfi tó bá gbà pé ìlú kèfèrí lọ wà nítawọ̀ ilé ìgbà nù pẹ̀lú kèfèrí làwọn wà tí wọ́n bá ti gbà pẹ̀lú mùsùlùmí mọ̀ wà kò nídìí kọ́mọ béèrè ẹnì wọ́n á tó àmọ́ sọ pé ah ibóòlù yẹn ti lè máa jẹ́ alùsúnà bóòlù yẹn ti lè jẹ́ mùsùlùmí tó ní jẹ́ alùsúnà tó pọ̀ gan táwọn àlàyé pọ̀ lóríṣìíríṣìí pé yẹn lè jẹ́ mùsùlùmí tí ó sì ní jẹ́ alùsúnà dáadáa ní lè jẹ́ mùsùlùmí tí ó ní jẹ́ alùsúnà torí pé kí ni ǹjẹ́ alùsúnà kìí ṣe ké káwà ní tẹbà ní kíwà lè rí wọ́n ni alìsìlám wọ̀súnà wọ̀súnà iya islam wọ́n tẹ̀ tún ní wàsúnná huwa islam wọ́n tẹ̀ mọ̀ wínánu wọ́n ni al-islam huwa al-sunna wọ́n ni al-islam huwa sunna wa sunna huwa al-islam bí mọ̀ adís wọ́n ìfẹ́ gbé kalẹ̀ nánu bá náà ti nàkọ́lá rẹ̀ nánu so òun ni pé wọ́n wà ní islam ní sunna sunna ni ìtàn Sheikh Barbahari ń sọ òun ni pé kò síbò sí fẹ́ practice islam àfi pẹ̀lú súnà nítọ́ ẹkọ́ ló lè wá wá fún wa èrí tó ẹkọ́ ló lè wá wá ní pé alùsúnà humul muslimun wà gairu alùsúnà kàfìrú aw kuffar àmọ̀pẹ̀ àti àtàfà súnà àwọn mélòó àwọn àṣáírọ̀ ní wọ́n ṣe wọ́n ṣe alùsùnà ẹ̀ tí lè gbọ́ oríkẹ́ rí kí wọ́n ní àṣáyọ̀rọ̀ pé kò fàrù ní wọ́n kò sí àfọ́kùn mọ̀ ṣàlàyé pé wọ́n láì ṣe mi báyìí wọ́n láì ṣe mi báyìí ni so bẹ́ẹ̀ náà ni àwọn kàwárí jìnà ó yíwá kún wọn pé sálùsùnà wọ́n bí alì pé sí kèfèrí wọn ni tún olẹ́lẹ́ṣẹ̀ ni wọ́n pòkí ni wọ́n so táwọn tó fún ọ pé èyàn lè jẹ́ èyàn lè jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ alùsùn rọrùn inú àtẹnìkan yọ́n sọ̀rọ̀ kan jẹ́ ní lára àwọn tí wọ́n fẹ́ ní rufíkra ni tí wá rẹ̀ ni wọ́n ni ìyàwó rẹ̀ kò tí wà máa ṣe súnà òun sì ti gbọ́ súnà yìí ó tó ayé máa sọ̀rọ̀ ni ẹ̀yìn sọ̀rọ̀ kan ní wà láì ọ̀rọ̀ òun ẹ wà sọ pé ike ẹ ike jàbàtà kìí ṣe kìfèrí lọ́dọ̀ yín o àmọ́ kìí sàálùsùn náà ah bóòlù yẹn ti lè jẹ́ bóòlù yẹn fi ní jẹ́ alùsùn náà tí wà máa jẹ́ mùsùlùmí torí pé àsúnná huwa l'islam wal islam huwa súnà mo ní ṣe rí àpòjú ètò súnmọ́ yín jù náà níbi sàlàyé fún yín mo ní ìyàwó yín ẹ bínú torí ọlọ́run ẹ bínú ọ̀rọ̀ mo ní ìyàwó yín ṣé mùsùlùmí ni ó mùsùlùmí ni sáàlù súnà ni kì sáàlù súnà ṣẹ̀rìbá lọ́nà ibẹ̀ ńlá káìlẹ̀ ti wá sí mú ní bẹ̀rẹ̀ àwọn tó pọ̀ lọ́jà rẹkẹtẹ tó ń bẹ̀ lù rẹkẹtẹ mùsùlùmí ni wọ́n àwọn òwe sáàlù súnà ẹni tó bá ti fẹ́ gbà pé kéfèé ní gbogbo wọn dé ẹ̀hẹ́n àmọ́ bídíà tó sọ̀rọ̀ di kìfìrí akọ̀lẹ́tọ̀ kí yàn jẹ́ nítorí bá pa sòkọ́lọ̀ kọ́mọ́ ṣàfàánú fún wa sílé ní ṣókí tàbí níwọ̀n bá tí a sọ nípa ẹ̀kọ́ ọdún iléyá kọ́lọ̀ kọ́mọ́ ṣàlékún àgbóyè sọ̀rọ̀ fún wa هذا رسول الله محمد وعلى محمد كما الله تعالى من السلام عليكم نعم نعم gbogbo tí ẹ bá gbogbo tí ìjọ mẹ́rin ni ìgbéyàwó ìjọ mẹ́rin kámárà méje